يوم لكم آياتكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشرطه محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كما الله يقول معاذ أحب أن أقوم برباطه عباد الله اتقوا ربكم واعلموا أنه مطلع على أسراركم وقد بكل سوء لقد من الله على بعض من الناس ذكروا فتذكروا وعظوا فاتعبوا خذوا العذاب ربهم فحاسبوا انفسهم ولا ينصروه بذكر الله فكتبوا توبة فاقدة من ذنوبهم والولادة إلى مسجدهم لكن اصبحوا قوما بين احوال غير قصيرة وحضورهم نفوس سيئة التي لم تزرع آثارها عليهم مسلما عباد الله إن هذه الأمور حالية حالية توبة الرسول إن لم بلاد المرء صورتها وأمراضها مواسمها وقيمة لا يزال الشيطان قاتلا به حتى يضره ويصيبه ويكثر آخرته الدنيا ومن هذه الأمور التي حب الشهوات والالتفات في ملذات الدنيا وتقاربها إذا الحقيقة في هذه كلها أنها سورية الإنسان قال تعالى سلم لله حب الشهوات من النساء والبنين والقناطير والقنطرة ولقناطير المقاطرة من الذهب والغير المسومة من الذهب والفضة والأنعام والقمر ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال في موضع آخر اعلموا أن الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعتب الكفار تنازل ثم يجوز فتراه خمرا ثم يقول سلطانا وفي الاخره عذاب شديد ومغفره من الله والقران ولو حياه الدنيا الا متاع قال حضرت ابن عباس رضي الله عنهما قوله انما الحياه الدنيا لعب ولهو هذه الحياه الدنيا لانه يذكر فيها في غرور وخاطر واما حياه الغرور فينتظم على اعمال صالحه فلا تكون لحظا ولا ليلا هذه الحقيقه الكبرى التي ينقل بها الناس وقال بعضهم ينظر بالخاملات ولا تظنكم الحياة الدنيا ولا تظنكم بالله الغرور والعاجل السيء رزق الآخرة على الدنيا عباد الله توبوا إلى الله جميعا واستغفروه ظلم من ذنوبكم ومن خطيئاتكم إنه كان غفارا غفورا ìkẹ́ ọlọ́run wọn lára fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn kútọ̀ èyí tó ti lọ sẹ́yìn tí ń ṣàlàyé aburú tẹ́tẹ̀ ń dá nínú tẹ̀lé ayé ọmọ ẹ̀dẹ́yà ilé ṣeéṣe ká nínú àwọn ẹ̀gbọ́n ọba pọ́nlé tó fún ní bá ṣùgbọ́n ó lè máa mú kó máa fàtíkọ̀ láti túnbá ẹrùsìn ọlọ́run ẹgbẹ́yà subhanahu wa ta'ala ọba tó dáyín ẹlọ́ má mà dájú wípé gbogbo táà bá ń ṣe níṣẹ́jú táà bá wà láyé ojú ọlọ́run bá tó wà ó gbogbo ẹ̀dá tí ń bẹ pátá náà ni máa ẹwọ kìríkà rẹ̀ ọlọ́ọ̀bá àlékè ọlá ó ṣe ìjẹ̀ra rẹ̀ fáwọn kan nú àwọn èèyàn nígbà wọ́n gbọ́ wà sí wọ́n gbà wà sí wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run wọ́n tẹ́jú sí oyé wọn wọ́n jẹ́rọ ọlọ́run ọba bà wọ́n àwọn náà ṣe kán láti gba ìbẹ̀rù ọlọ́run sí ẹ̀rọ ayé wọn wọ́n sàlàyé tí ò dáa fún wọn tí wọ́n rìn nírìn ìwà tí ò dáa tí wọ́n ń wù kò ta wọ́n létí wọn ò ní sẹ́ni yìí ń sọ yìí ojú ègbò ní ìlú fẹnu lọ́bẹ àwọn náà ṣe tà tuntun bá wọ́n dẹ́rù ìyá ọlọ́run bá wọn bà wọ́n àwọn náà ṣe tán láti bẹ̀rù ọlọ́run wọ́n sì ṣẹ̀rù sẹ́ni ara wọn pé bá ṣe ń lò lọ yìí báwọn ṣe ń lò lọ yìí lóòótọ́ táwọn bá tán lórí ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn yìí sí àti pàdé ọlọ́run tó kò ní di wàhálà ọkàn wọn rọ̀ mú fi ọlọ́run ẹ̀mí wọn rọ̀ mú ìjí jẹ́ ìrántí ọlọ́run tó máa ń ṣe fún wọn wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run ara wọn agbọ̀n rìrìrìrì ẹ̀rù agbà wọn pé èè ìyá ọlọ́run bá wọ́n òdodo àwọn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kọ́lọ̀ fún bínú sí wọn wọ́n ṣe tán láti sílẹ̀ wọ́n fẹ́ padà sọ́rọ̀ ló wá wọn ṣùgbọ́n ó pẹ̀pà kú àwọn ìwà rọ̀tìrọ̀tì kan àwọn ìtókù káàkókò kan ní ọkàn wọn àti èrè jẹ́ adùn ayé kọ̀ọ̀kan tí ń bẹ̀lẹ̀ ní wọn eléyìí kò jẹ́ kí wà sí rẹ̀ lápá nínú tẹ̀mí wọn ó wá dàbí gbàgbé àti mò ìpànìyàn pápá ń lọ lọ́dọ̀ wọn ìgbéyàn gbowó ń lọ lọ́dọ̀ wọn ìwà ìsìnà pípàpà ń lọ ìwà ẹ̀kọ́ náà wò fi rẹ̀ torí ó pàpà àwọn kẹkẹ ń rẹ̀ ni wọn tó dọ̀tí lè ń gbàgbọ́ wọn ẹ̀rú ọlọ́run àwọn tí ń kọ́ tún bá lóòótọ́ lódodo yìí tọmọ ẹ̀dẹ́yìn ò bá mọ ewu tó rọ̀ tí

àwọn ilé ìjọ ṣàbábí tó kò ní wá ilé ìkùn wọn lórí àwọn ayé gbogbo tí wọ́n na wọ́n tó lórí ayé náà ní ìṣẹ̀lẹ̀ fún wọn náà ni wọ́n ní lábùn ilé ìjọ tí wọ́n ti wọ́n tó lábùn ìyẹn jẹ láti ló tẹ̀lé ayé ẹlòmí ìdúpẹ́ bó ti lọ sí lóṣù tó ọ̀nà òbí sí oore ayé ó sọ́wọ́ rẹ̀ látọ̀dọ̀ ṣẹ̀gbọ́n irú ẹni yẹn ló súnmọ́ kí ọ̀rọ̀ yìí torí tí ó sọ ní pé ìjọ́ tó ń ti ń gbẹ́bọ náà ìjọ wọn ti ń ti sọ lágbárí náà ìjọ tó ń ti fi wẹ̀ náà ọ̀rọ̀ náà lọ̀rọ̀ ń jáde sí yóò tètè ronú láti wá síwájú ọlọ́run yóò tètè ronú láti fi àwọn ọ̀nà tó kù díẹ̀ káàtó yìí láti fi ilẹ̀ ẹgbẹ́ bá wá ṣe pé níbi orí ayé ètìjókòtì kò ní jó ráyè tún bá débi tó fi mọ̀ ronú yóò máa dẹ́tẹ̀ sí iṣẹ́ ìtọ́nà fi ba ayé rẹ̀ jẹ́ yóò wá fi ayé tó lóun wá yìí yóò fi sòfò àlùkìyàmà rẹ̀ fún kò sì sẹ́ni tó sòfò láyé tó sọ ẹni tó rèrè sáyé láti yá àti ìbàmí jẹ́ náà tó sẹ́ni tó rẹ̀yìn ayé tó padà jẹ́ lẹ́kọ̀ọ́ ìdásùnyàmà tó sẹ́ni tó pariwo tó ẹwòyàn olóòlù àmọ́ láyé nínú àwọn tí wọ́n ti pé congratulations ni wọ́n

bọ́lá ọba ti dá tí ó mọ̀ ìyá tí ó mọ̀ jẹ́ yìí àwọn àtẹ̀mí ẹ̀mọ̀ rẹ̀ tó pa wọ́n ẹgbẹ́ káwọn káwọn ó sì láyé kí ló fà ṣàìkọ́n dé tèmi ni ṣàìkọ́n pọpọlọ rẹ̀ kéré ni olùdó tó mọ́ láti nínú àwọn ọ̀sán wọn yìí ayé

nínú àtàkọ́nà kọ̀ọ̀rán olùrànlọ́ ni wọ́n ṣe lọ́tọ̀ọ́lá fọmọ ìjẹ́yìn ọ̀sán nínú ọmọ ìyàgbọ́ ayé ìtọ́lọ̀kọ́ já kọ́ bẹ̀ lóbìnrin ọkùnrin mẹ́rin obìnrin nínú àdára tọ́lọ̀ láàrin ó lè wá pọ̀ lára

kò sẹ́ńtì ọ̀gá ọ̀nà àdámínú ọ̀nà àmìlélé ọ̀nà àmìlélé ọ̀nà àmìlélé. wọ́n ti ní ìrìn sára ọmọ ọmọ tó ẹ̀yìn ọmọ ọmọ ọmọ ìlú ọjọ́ kan ní pé kò sọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ àgbàkà tó dá sí sọ́dọ̀ fún wa ní orí sọ́ ó ní lẹ́yìn ó lè tó pọ̀ rẹ̀ kó àbúrò tó pọ̀ rẹ̀ ó kàn lọ́ òbí àjọ́jọ́ náà pàtàkì fọ́nà òfin ìfẹ́ tó ń tẹ́lò òbí jẹ́rù tí ò ti jẹ́ fún lọ́nà jẹ́rù àti fọ́nà wà ní ìpàdé ọ̀dọ́rì ìbẹ̀rù ọlọ́run ọmọ òsìkè mọ́ fẹ́rẹ̀ obìnrin ìnígbàgbọ́ òdodo òsìkè mọ́ fẹ́rẹ̀ ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti wá lọ́sẹ̀ ìrọ̀lọ́ àbáyé sí lóòrùn wá sí ní lóòrùn wá sí lọ́nà fọ́nà ọmọdé wọ́n tó ti ká lọ́nà

gbogbo gbogbo gold gbogbo tó dá wà láàrin ìyẹn ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ti di ilé ẹ̀yẹ yìí fún wọlé jẹ́ fún ọmọ àwọn orí ẹni ilé ti di àwọn bá dé àwọn àdúgbò góòlù yẹn náà àtàwọn ìgbà ní àlùmọ́nì ilẹ̀ òun náà ti dá wà láàlẹ́ ìgbò bá ti tó òkú báyìí lọ lọ́ba ló ti bìlọ̀ ní à torí òkú báyìí tó ló ti bìlọ̀ ní à bóò ní ẹni tí ò bá ní ilé ìrọ̀lọ́ òkú ní má lè lórí bóò ní òkú ní ìtẹ̀jára rẹ̀ bí bí òun ti ní máa wá tó sọ́mọ kàkéjì rẹ̀ kó bá wọn ṣiṣẹ́ wọn ìfẹ́ inú ara ni ká fẹ́ràn ọ̀tà ká fẹ́ràn òró ká fẹ́ràn òkú káàdì nǹkan kò sí ní láwọn ọ̀sán olóyè onílé lọ́pọ̀ ni èkú kò ní òkúrúkú ni èkú ìgbókè omi ni adéṣí ìlúsàlẹ̀ ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni táwọn olóyè lábájá ó ní ẹ̀rọ tó ṣàgbà ẹwà àwọn oṣù oníṣù mẹ́nu ipò ní ìṣòwúrọ́ ipò ní ìṣòwúrọ́ kò ní ìṣẹ́ àwọn ọjà ẹkú wọn gba ìṣẹ́ mi ẹwọ ní tọ́kì wọlé àná ẹ̀ látọ̀ọ́tọ́ ló ti fẹ́ láyé lọ́mọ ẹ̀ láti fẹ́ rẹ̀ dé ní kò sí ẹ̀rọ ìṣọ́ láyé wọ́n ti dé èèyàn wọ́n ti pè láyé tó dé àwọn sọ̀rọ̀ yìí lọ́wọ́ gbogbo ẹni bá dé èèyàn tó tọ́lọ́ lá wọ́n ń pàtàkì lọ ní african fight wa yóò ní ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ yẹn lórí torí bá a ti sọ̀tọ̀ ayé bá gbogbo ilé ayé àwọn tí ó yẹ inú ìrara rẹ̀ lẹ́nu ló wà ọgbà oko ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní wọ́n mọ́tẹ̀ gbọ́lọ́gbọ́lẹ̀ two family two agriculture ni kò sẹ́ni tí èkó rẹ̀ nínú àdáná yìí ọlọ́run wá ní gbogbo eléyìí àtìwáyé àtúnú rẹ̀ nínú ìgbẹ́sẹ̀mí lẹ́nu ayé torí pé àdúgbò ìyàtọ̀ kò há ìlú lẹ́yìn fún ara rẹ̀ mọ́tẹ̀ lágbára bá ní dúníà dúníà

táwọn ọmọ ìlú lẹ́sẹ̀ síra wa lọ́rùn mo bí àwọn ìlú ara ló sọ ṣùgbọ́n tí wọ́n mọ̀ náà wọ́n sọ láyé mi ọlọ́run ní ọmọ àrá yìí tẹ́ẹ̀rí ní ti ayé mọ́ yìí tẹ̀sẹ̀rọ eré lọ́jọ́ eré àgbàlagbà mọ̀sáwọ̀ ẹgbẹ́gbẹ́ mi náà bẹ́ẹ̀ ní ìlú gbogbo ìdáhùn lọ máa ń jù máa ń tẹ́sà ẹ̀ẹ̀fà gbogbo ṣe léwu lórí ìlú náà títà ayé ìtumọ̀ náà a máa nà yín pa lẹ́nu ayé máa bàjẹ́ lẹ́nu kò tẹ̀rọ ọmọ kan lẹ́nu tó mọ̀ lọ́kà sí ọ̀nà ìwọ̀n. títà lè fẹ́ wípé àkókò kan ni wọ́n ti ń yẹ wọn ara rẹ̀ tó ń tẹ́lẹ̀ ó ti máa fún un sàárẹ̀ ní wọ́n ní gbẹ́sẹ̀ ó ti sàárò ìjọ síbẹ̀síbẹ̀ lọ́dún kò bọ́ọ̀lù náà lẹ́kùn bá ó ti mọ̀ kátẹ́kẹ́ rẹ̀ kàmọ̀ ìṣẹ̀lẹ̀ káàkiri ìmọ̀ láti ká sáàmù àti fàájì alárẹ̀ fàájì lágbájá àwọn àgbà ẹ̀rì máa ń gúrẹ́ yóò bá yóò nípa sí ilé Yorùbá òun kó gbajúmọ̀ ẹni bá ti gbé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọmọ òun kó gbajúmọ̀ tẹ́bá ti gbọ́ fún lágbájá gbajúmọ̀ ìgbàgbọ́ náà gbọ́dọ̀ ní tó ń fa ìlú ilé ọtí ẹgbà ń bẹ̀ obìnrin ti kú ẹgbà ń bẹ̀ ìrẹ́ ti kú ẹ gbogbo nǹkan tá a túmọ̀ ní gbajúmọ̀ nìyẹn káwá tó mọ̀ ní káwá tó gbajúmọ̀ kó sọ tó gbajúmọ̀ láyé kó mọ ṣé ó ń kó tó ń sọ̀rọ̀ lára òṣù tó gbajúmọ̀ àmọ́ nígbà tí wà nínú ìbàjẹ́ gbogbo àwọn ọmọ ọlọ́run tó ìlú tó wà ní ẹ̀kọ́ ọmọ ọmọ ìkẹ́kọ̀ọ́ tí ó kú olóńgbà kí alùgbàjúmọ̀ ó ti ti dìbò sílẹ̀ ó fún un kójú àgbàjúmọ̀ yẹn ìlú ń dájú lẹ́yìn ní lọ́gbà lórí olùwà wá ní ayélujára yẹn káfíńsì ọ̀sán wọn kájúra wa ṣe fáàrí ọjọ́ tí wọ́n mú kájú ọlá lórí ara wa kájú àti lórí ara wa kájú òkú lórí ara wa káwọn ọmọ ìṣẹ́lẹ̀ fáwọn làwọn mú kọ́mọ̀ pàwọn ti ọmọ ọmọ lọ́dún àti lókè olùwà wa ní ìlú jẹ́rọ yìí o wá ń pa ní àpẹẹrẹ kan láti ẹnukó lóko orí ìrùn rẹ̀ ń pò àwọn olùsókè ó jáde dáadáa wọ́n pèwé jáde wọ́n ń dájá lókè wọ́n bẹ̀rẹ̀ fún dàgbà wọ́n ń dàgbà wọ́n ń dàgbà gbogbo ọgbà wọ́n bá tún wọ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ó wá ń kúnná èso rẹ̀ ń jáde inú àgbẹ̀ àgbọ̀n pé á ń ọ̀dọ̀ ìgbà á sọ́dọ̀ ìmá sẹ́yẹ̀ nígbà àgbàdo á lọ́dún á ẹ̀kọ́ yìí èrò pàtó láwùjọ sí màmá ń bẹ̀ nígbà tí màmá ń lè ẹ̀kọ́ yìí ọlọ́run gbogbo ìgbéró rẹ̀ lójú rẹ̀ lẹ́yìn ni wọ́n ti mú ìfẹ́ owó rẹ̀ wọ́n mú ilé ìfẹ́ lẹ́yìn ìgbà ó sì dé gbogbo ìfẹ́ ìlú ìgbéga tí ọmọ máa ń pa ó mọ yẹ́lò tó bá ti ń pa ó ti ń pa ẹ̀wà rẹ̀ kò lára ènìyàn tí pọ́yìn ẹ̀ yóò wá gba ìbáríkà ara ìfọ̀n ìlú pàápọ̀ ló bá gbẹ̀dà rẹ̀ tó bẹ̀rẹ̀ kó lùkọ́ ọ̀nà nígbàbá ti gbọ́nà àkáàtà kí ló kù nínú ẹ̀rọ òfin ní òun ní ìyẹn ẹ̀rọ àgbẹ̀jọ́ òṣìṣẹ́ nínú ẹ̀rọ tàbí alára torí pé ó ń kó rèé kò ní ju tó ń dọ̀rọ̀ lójú bẹ̀rẹ̀ tẹ́tàlẹ́ yóò gbọ́ orí lọ sí oko láti pọ̀ ẹ̀rọ yóò ní kí wọ́n wà tẹ́ ní ojú òṣìṣẹ́ ìjọba àwọn tó bá bá láti pọ̀ òṣò tí wọ́n tọ́ sí ọmọ tó ọlọ́run ti dáyé ti tẹ́lẹ̀ gbogbo tí wọ́n yìí wò gbogbo láyé agbẹ́rẹ́ ìwé yóò padà sáré ìlú rẹ yóò parẹ́ mọ́ lóko. ṣé táyé rẹ̀ kó sílẹ̀ ló fi ọlẹ̀. ilé ti ní èdè wọ́n àti ilé àwọn nílé ayé ti ní ilé làwọn tẹ̀ sí olówó àgbà. tọ́ba ti sọ ojú sọ́ọ̀tì ìjọba ti fi pàtí kan bóyá wọ́n ti lọ sí ẹgbẹ́ àwọn tí wọ́n tẹ̀kọ́ ti mọ́ pé kò sí ìkan lọ́wọ́ rẹ̀ mọ́ wọn ò ní sọ ọ́ Àwọn ọmọ bá tó tó ní àìrẹ̀ nígbà ẹ̀mọ́ wọn tó pàdé fún ọdún tó wọ́n lọ́rọ̀ wọn lẹ́rí ò. Ó kan ní ọmọ jáde lórí wà sálẹ̀, ó tí ìpọ̀lọ́ ti fún. Láì tí ìpínlẹ̀ ó ti òkú, èyí tó ti gbàtayé ń bẹ lọ́wọ́ ẹ̀ẹ́ gbogbo tó máa jẹ́ nǹkan àgbọ̀ ayé tí o bá ti fi ọ náà wá tó o yọ àgbọ̀ abẹ́rẹ́ òun máa ń gbọ́n bàbá àdúgbò náà ti dá mi òun ń gbìyànjú láti ṣe bọ́ọ̀lù fún ayáwá yìí ọlọ́run wà fún ayáwá tó o ṣe àgbà gbogbo wọn tó kí ìgbéyàwó rẹ ọ̀nà àráàmù wọn ìfọ́rọ̀ rẹ sọ ọ̀nà àráàmù wọn gbogbo tó ní ìdẹ́kọ̀ rẹ ọ̀nà àráàmù wọn ìjẹ́nìyànlá rẹ àyèjẹ́gbọ́pá àyèjẹ́gbọ́nà àyèjẹ́gbẹ́jẹ́ àyèjẹ́gbàmà àyèjẹ́ olórí ilé kódà ìjẹ́ olórí ilé ìyàwó ìlọ́nà rere ọkùnrin ní òye ìrùkọ́ àbúrò tẹ̀gbà tẹ̀gbìlẹ̀gbẹ̀ àìsàgbà mi ó lẹ́nu nígbà tẹ̀gbẹ̀rẹ̀ wọn tẹ́lẹ̀ àtẹ́gbẹ̀ta rẹ̀ wá ẹnu náà lè fún àti bí wọ́n ti lọ́nà kò mọ̀ ìfún tẹ̀ báwọn tó nípa wọn jáde lójú ọmọ ní ọdún ọmọ wa pé ẹ̀yà fọ́kùnrin ọ̀dàmú lórí ó ní ẹ̀rọ ìsọgbọ́n rẹ̀ ẹ̀rọ ìsọgbọ́n rẹ̀ ẹ̀jọ̀ bá ti jáde lójú ọmọ ìlú bẹ́ẹ̀ náà ni wọ́n bí ọba gbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ bá tún ní ó ti kó láyé lọ wà ní wàhálà tó ń gba ẹ̀dá àbúrò ṣẹ̀yìn láti ìyámọ̀ ìyá alẹ́tẹ̀ẹ́lẹ́ oòrùn tó nígbà tó jẹ́ ìdí àtọ́jẹ́ ní ìmọ̀ wà mọ̀ tó wà tó ní ọmọ àdíwà ìwà ẹgbẹ̀rún ọlọ́run àìsíntà òbí bá ti fẹ́ sínú ìrìnàjò ayé láyé torí wò ní ìlọ́rùn wa níbi ìgbéyàwó náà ni ìlọ́run náà ni ìwákò náà ni ìlówó náà ni nígbà aláwọ̀ ti pọ̀ sí náà tó kù láàrín lójú ó ní mọ́tẹ́ pàtàkì jẹ́ nínú àwọn ọmọ ọ̀rọ̀ tí mo ti fẹ́ ọmọ láyé kọ sí ìṣọ́lẹ̀ ìráyé àgbàìmú ìyàwó ọmọ tó jẹ́ ẹ̀ṣà àkókò mọ̀ ìwé nípa àwọn ọmọ tó sì ní ìdàkọ́bọ̀ ìtẹ̀lẹ̀ àwùjọ ọmọ náà pàpẹ́ tẹ̀lẹ̀ aláwùjọ tẹ́gbọ́ wa náà kò pàpẹ́ sí ìwú bẹ́tẹ̀ ní olóòtú wà àforíjì látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yọ́ tó ń gbẹgbẹ́ tó bá tún bá torí pé wà lọ́jọ́ ara tó ní ẹ̀ẹ́dẹ́gbà àtàrà ìgbòho torí gbogbo ìgbádùn ayé pátá ìgbádùn ìjẹun wọ́n àìmọ̀nà lẹ́kọ́ ọdún ọlọ́rọ̀ àìyí lẹ́bí sọ pé ìgbádùn ayé ó dà sí àlàrò gbogbo lásán èmi àti ńlá lọ́wọ́ ní o lè jẹ́ tuntun sáwọn lára àńlá lọ́wọ́ ní ti bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ táwọn ọmọ ẹni tó fi ṣe ní ìgbẹ́ ìpínlẹ̀ ìyàwó pẹ́ẹ́pẹ́ ẹ̀rọ pé ẹ̀rìn kọ́wọ́ tẹ́tà pẹ́ẹ́pẹ́ òtún sí ẹ̀ ajọ́ ńlá la ní bó ti wà tó ń jẹ lọ́wọ́ láti rẹ̀ tó ń pàṣẹ tó ń fi ìjọba tó fi pàwọn ìlẹ́kùn tó ń fi òṣùwọ̀ tó fi pàwọn ìlẹ́kùn tó fi kó jẹ́jà tó fi pàwọn ìlẹ́kùn orúkọ jẹ́jà rẹ̀ tó ọba àgbọ̀ wọn ló bọ̀ lọ́wọ́ sábà bí tó kùtù àti ló wà dàrẹ́kọ̀tìdé dàrẹ́kọ̀tìdé dàrẹ́kọ̀tìdé dàrẹ́kọ̀tìdé ọba àgbọ̀ wọn sí àwọn afárá lọ́wọ́ ni wọ́n ti sọ́nà tó wà lórí ìtàrí òkú wọn tó bá nígbà ìdíjẹ́ ló ti bá irú àwọn sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àpọ̀ yìí dáadáa ìgbà àbáyà wọn lọ kọ́ ọ̀rọ̀ àtùmá ó ní pàtó wọn sọ fún ilé ẹ̀rọ jẹ́ ẹ̀rọ lásán eré mọ̀tẹ́ eré àgbà ó lẹ́yìn tó jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní kó jẹun kó yẹun kó lórí mẹ́sàn kó jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kò jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kó mú bí kó lọ tọ́ lọ sí ìbáyé kó sáyé kò ìgbónú wọn ń bọ oníṣẹ́ àwọn bá ayé láàrín bá bá yé ayé òun fáwọn tèwò ẹ̀wọ̀n ọdún lẹ́nu bọ́ọ̀ bá bá lé ayé dé ayé tó kò máa wọ́n sí o. àwọn kẹfì ìṣẹ̀lú níláyé tí ó pọ̀ lọ nínú àkọọ́lẹ̀ tó fẹ̀ lọ́dọ̀ fún wa wọ́n ṣe ní ayé wọ́n ṣe ní owó kò ń bẹ̀ kò lẹ́tí ní ṣe ní ayé tẹ́lẹ̀ tó fẹ̀ ó ṣe ìyẹn ló kó ń bẹ̀ tí mo bá kò lẹ́ẹ̀kí ìṣòro ń gbàgbé rẹ̀ àwọn òkú ṣe ní ayé rẹ̀ kò sí bá ti fẹ́ ṣe ní ayé láyé kò máa ṣe òun ìwọ yóò ṣe ìyẹn lọ́sàn-án dára kò ń bẹ̀ tòmìtẹ́ ní kejì nínú yẹn

kókò àwọn ìgbòmímọ̀ bá ó fi bọ́ ayé láti láti fi wọ́n àwọn ayé ìṣèlú ìṣòro ìyẹn adàlọ́ sáfún wọn kára ó mọ̀ ìjọba yóò ká àwọn ó sàn wájọ ó sàn àwọn ọjọ́ títí wọn para kò sí orí mẹ́rin kódà ní ìbẹ̀rù ilé ayé òkú ọjọ́ yàrá ìjàdé lórí tó bá yẹ ọdún sí ọlọ́ ẹjá tún bá lọ síwájú ọlọ́ ẹjá wájú alákòóṣì kò lè àwọn ẹ̀ṣẹ̀ wa kò lè àwọn àṣìṣe wa sábà ti láti tún bá òun náà ṣe ní àgbà ọdún bá wa. Alhamdulillah wa lórí ọ̀tàwọ̀rìn محيط المتفكرين أعوذ المتكبرين الظالمين والصلاة والسلام على أشرف المرسلين قاتل النبيين وعلى آله وصحبه والتابعين من هجرهم إلى يوم الدين أما بعد أرجو الله bila yìí yẹ kẹlẹ tó bó ti yẹ kó ẹja sí aka yìí ká gbọ́ lẹ́gbàá lẹ́nu tó wà lọ sí fọmọlọ àwọn àdéhùn ayọ̀ sọjà ẹ̀yọ́ ló fi lè lásọ̀lọ̀ sọ̀há ti wá dáadáa náà lọ́rọ̀ dáì kàtà èyí olóṣèlú àti bá wọn lọ́pàá ti pé لو كان من دنيا فعز عند الله سماء بعوضا ما سقى سافر الجنة ولو شرب كماء هنا جمالي ما سقى سافر الجنة شرب كما الم محمد صلى الله عليه وسلم وإذا يكون ثم تكون ثم كان يجوز أن تكون ثم تكون ثم تكون ثم تكون pàtàkì ayé báyìí rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ìpìlẹ̀ ó bẹ̀rẹ̀ tó ń jáde wípé ìyẹ́ ìyẹ́ kí ni ìyẹ́ ẹ̀kọ́ lágbàá kí ni ẹ̀kọ́ ti lé lóko ẹ̀wẹ̀ fún fúnra rẹ̀ kó ti lé lóko ẹ̀wọ́n àwọn ọmọ fún àyẹ̀ ẹ̀kọ́ ti lé lóko ilé ayé bá ti ẹ̀ṣọ́ òkú wọn ní ìyàpọ̀ fún àyẹ̀ ẹ̀kọ́ ọlọ́run bá ti rẹ̀ bẹ́ẹ̀ ó ti bàbà àwọn wájú ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run tó kú ìlànà ìjẹ́ omi ìgbà òyìnbó lọ́mọ ẹ̀yọ́ jẹun ní sọ̀dá ìkọ́jú àjẹ́ omi kan ọlọ́run ní fún kámo látẹ̀yìn wá olóńgbèsì mú àwọn mẹ́rẹ̀ ń sáré owó lẹ́yìn wọn ó ní ilé ayé ti yí padà ó èsì àdàbí lónìyà òjì ọ̀ ayé ti pẹ̀yìn dà nínú ọ̀ká tẹ̀lẹ̀ wọ́n ti àdàbí là ń rọ̀ ní pọ̀sìlì là àlùkí àwọn tí wọ́n máa tó ti kọ́ wá báyìí ó ní wọn àdùkú àtàgbàtà sí àwọn ìlànà ẹni díẹ̀ ayé láwọn ọmọ díẹ̀ àwọn túnlẹ̀sì díẹ̀ àwọn fọ́lọ́pù díẹ̀ àlìyàwó ẹgbẹ́ láwọn túnlẹ̀sì díẹ̀ àdìwọ́n tó wà nínú onípa kúrú ní àdìyẹ́rù àárẹ̀ ẹjá gbọ́ máa ṣìyàmà ẹjá gẹ́jọ́ máa wá ṣìyàmà pìlì wà láàrín kúrú ní àdìyẹ́rù lórí ẹ̀mú ìjà àjọ máa dé àwọn àwọn ọmọ wọn láwùjọ àwọn ọmọ ayé wọn tọ́bá ti lọ máa yé bèèrè àwọn tí wọ́n pè bẹ́ẹ̀ àwọn tí wọ́n pè bẹ́ẹ̀ wọ́n ti tó ṣe fara rẹ̀ ní ọ̀rẹ́ àjọ ayé àwọn máa yé òun ògbónú ayé yẹn bùràdìkọ́ ìlú ìjẹ́kùn náà máa yé mọ́rin ìlú ìmọ̀ ìlú ẹ̀kọ́ máa yé yọ mọ́rin ilẹ̀ ó ní ìdáwọn kan rìn ó ní ìwà kan tí wọ́n rìn ó ní ìwúra kan tí wọ́n ń múra láti mọ̀ ní pàtàkì ọdún ọmọ ayé ní o àdúgbò láyà rẹ̀ ọmọ ayé òun a lè mọ́jọ ọmọ ayé ọmọ àlùkà pẹ̀lú jẹ́ orípẹ́ náà ní ìjọ́nà ṣe lásìkò yára ìrùsẹ́gbẹ́ onílàkáyẹ̀ ẹ̀dá ẹni mọ́nà bá fún ọmọ nínú àwọn ayé yóò yàyí wọn pẹ̀lú orí ẹ̀ torí pé ó ti wà ó ti àwọn ọkùnrin tọ́wọ́ ẹ̀mú láǹfààní tó gbé àwọn ọdún mẹ́rin kò sí mo bá jẹ́ mi tó ń gbọ̀gbọ̀ bọ́lá bá ti má lọ́wọ́ káàdà kò ní bí ẹ̀jẹ̀ bá ti dé mẹ́rin ó jẹ́ ìtúsí àtọ̀ yìí. torí pé bọ́lọ̀ ti gbé wa kalẹ̀ àjùbá wọn ní ẹwà ẹwà rírí ẹwà tó yí tó wáyé ọjọ́ ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lórí mẹ́rin náà bẹ́ẹ̀ náà ló mú kèé wọn ló wèé ìjọba bàbá ń kúwọ̀ náà ìwájú díẹ̀ kúwọ̀ náà ìka mílíọ̀nù mọ̀lẹ́ pé àgbàgbọ̀ àgbàgbọ̀ tó wòye gbogbo àtúnyẹ̀ tẹ̀ sí wọn. àìsí ìdíwọ́ tó wò tẹ̀ tọ́gbọ́n ti kàná hmm? gbogbo gbà tẹ́lẹ̀ Dókítà tó wọ́n ní ó jẹ gbọ́dọ̀ lẹ́nu ó jẹ gbígbí kan ó ní ó fẹ́ jẹ kú ni. Jọ́n ti ká ń sọ̀tọ̀ ọ̀sán wò, wọ́n ló bàbá ẹ̀ bẹ̀rù.

nke bá ti lè lẹ́yìn máa lè gbà ní ìjẹ́ tó ní fún ìwà ìjọ wọn wà lẹ́rẹ́ tẹ̀síyàwó tẹ̀síyàwó ìjọba tó ní fún lẹ́yìn lókè ìgbà lẹ́rẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìwọ̀dá àwọn àtẹ̀lá ní lónìí ti dé ìgbàgbọ́ ti dé àdínáwà náà dé bẹ́ẹ̀ ní hmm? ayé òpópó náà ní wọ́n bá ti fún wa mọ́tò orúkú tó rò èyí orúkọ tó ti sọ fún wa nínú tó bá jẹ́ ìkan méjì sọ́dọ̀ rẹ ìmúlẹ́ka yé nígbà ìṣẹ̀yàmà orúkọ náà bá yẹn lọ dìbò fún sàyé yẹn sílẹ̀ fàáàfin náà tó kí bàtà nínú àṣẹ́wà alàmì sí bàtà nínú àṣẹ́wà ìpín ìtàlùkìyàmọ̀ ní tí ó pa ìpín ìtàlé lára mẹ́jẹ́ ìpín ìrẹ́lá yóò padà lára àmọ́ ìwáyé pẹ̀lúgbà ní tó lẹ́fà ní orí ayé mo tó bá ní kó ń gbà á ẹni gbàgbọ́ bí yọ lọ́rọ̀ wọn náà ní ọwọ́ ilé wọn náà ọwọ́ bá ti pẹ̀lú tó bá wúwà bẹ́ẹ̀ àwọn ọ̀gbọ́n kọ ní òkúgbọ̀ àbọ́ọ̀mù àpọ̀jùrán wọ́n kò tún bá ní ń bọ́ ọgbà ẹ̀kọ́ ní pálínà láyé olùfẹ́ kó láìpọ̀ tàṣíyàmà olùfẹ́ kó bọ́ orí pàtàṣíyàmà torí jẹ́ wọ́n tó ní wa pé yáyíká wà yóò kọ́ wù àṣàmì ẹgbọ́n tó bá ti dé kú tán ó ní ẹni ọjọ́ ọjọ́ bá ń lọ́wọ́ sáà Olú ọlọ́run tó padà tẹ́lẹ̀ ayé kalẹ̀ fún wa, nígbọ́n tó ní Bẹ́ẹ̀ni àti ẹgbẹ́ ń lọ mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn abájúgbà ọ̀rọ̀ jẹun láti púpọ̀ lọ́gbà ní látàrí lọ́gbà ní bá kúrì. Wọ́n kọ́ báyẹ̀ tó ń kò yẹn. Ìwà ní ìlú náà wọ́n sábà máa yóò kò. Ọlọ́run padà sí ayé kalẹ̀ fún tó wọ́n dé ọlọ́run dé ipò dé. ní ìlà wọ́n bá ní ọgbà lè yọ ọ̀nà ọ̀nà mọ́tẹ́ ìlú ìgbà lóyún wọ́n bá bá ní ìlú lóyún. Wọ́n bẹ̀. Ṣùgbọ́n ní tó bá tún ní ẹ̀rù yẹn fún kọ́kẹ́. Yẹ má bẹ̀rẹ̀ kan yọ. Èlé oṣù tó bá ń tán

kára ẹgbọ́n tó kí ní ìlòkòlù olówó ìdálẹ̀ ìyàwó àtàwọn olùgbò owó lòdé owó lọ́lá kọ́nà tí ìyàwó ìlẹ́lọ̀ pọ́nà burúkú ló ti gbà rówó wọn ọlọ́rọ̀ ìbí léèrè yóò tẹ̀lé yóò tó fi ọkọ mi yóò tó kó dúkìá rẹ̀ ọkọ mi lọ́kọ yìí fún ìjọba rẹ̀ àbí sáà ló mẹ́rin ọdún tó bọ̀ lọ́kọ yìí ó bá ti parí oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá dán jẹ́ ó lọ ìmá ní gbogbo olóko ó lọ lọ́pọ̀ lọ́lọ́ ọmọ ìṣú ó ti ta ayé ó ìgbà ó lọ ìgbà ẹ̀kọ́ lè tó wọn ti fọ́ lè mọ́ yẹn ẹ̀yìn ní ká ẹ̀mú olóko ní pàtó nàbójọ́ ọ̀nà ọlọ́run kò sì jẹun bí tóbi sí lọ́rùn nàbójọ́ ọ̀nà ọlọ́run jẹ́ bẹ̀ta kò lè gbọ́n bẹ̀ta Pẹ̀lú máa hamara hamara hamara hamara oṣù dín oṣù dín oṣù ló dín oṣù dín ní ó dín. Ló jẹ́ gidi kò lè ṣe àmì láti gbé. Ló jẹ́ gidi kò lè ráwẹ́ gbà òṣèlú ọ̀rọ̀. Àwọn ọmọ ọmọ wọn yóò èyí tó túbọ̀ fún ọ̀nà máa fà ó ní ilé ayé yìí ó ti lò wọ́n wá gbé lọ́pọ̀lọpọ̀ àwọn ya. wọ́n tó bẹ̀rẹ̀ fáwọn èèyàn lọ́jà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa báyé lọ onípadà ní ní bẹ́bá ń dákọ̀ wọn bílọ́ní àti mọ́ọ̀tì bílọ́ní àti máa ń fàárọ̀ sí mọ́ọ̀tì jẹ́ kan wọn. ó ní nípa ilé ìpín mọ́tò ọjà ayé òjà sásìkò ní ha ayé ni mọ́tò ọjà ọ̀dọ́dà ọjà ní ní wọ́n sì jókòó ti gbé ìgbàgbọ́ ìgbà àgbọ̀ ní ewé àgbọ̀ ènìyàn onítara àgbọ̀ ayé ní bẹ́ẹ̀ láyé ó ní wọ́n ẹ̀lámù àdínára lọ́rù tààrí ṣáàbí ìlú tẹ́lá tó mọ́ nìkan ìmọ̀ ìlú dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú kọ́lá tó bá tún lulẹ̀ tí ò wọlé tó ń fẹ́ múra sí ẹ̀yìn ẹ̀dà rí ilé ẹ̀kì jábọ́ ẹ̀kì lulẹ̀ anìkúlò sọ́lùmọ̀ sí wọ́n tó wọ́n tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wá ìrúsẹ̀lẹ̀ ẹ̀kì tí ó tàbí lápàá ọjọ́ ìjọ́ ìlú lórí pàmọ́lẹ̀ ẹ̀kọ́ ayé ìrìntẹ́ sínú ẹ̀lẹ́ ìwọ̀lọ́sọ̀ fún òṣèlú níbi táyé burú ní ẹni wáyé láyé kéèkó wà máa ayé ìkó padà lẹ́yìn ìwọ̀lọ́sọ̀ òṣèlú máa ń gbogbo bá ní ilé òṣèlú ẹ̀dá ìgbọ́rọ̀ bá ń tẹ́jú máa ń ṣe ilé ayé ògbọ̀rọ̀ kan táwọn ọmọ wà ní àṣà òṣèlú máa ìgbéjáwò yìí tú àwọn ènìyàn lórí ìyàwó gbogbo obìnrin lórí ọmọ lórí owó orí dúkìá gbogbo lọ́wọ́ wọn ní táwọn náà ń wá èmi náà gbọ́ wà ní àwọn àti ẹ̀rọ ẹ̀mí gbogbo wà sí àti ìlú àwọn ẹ̀mí náà gbogbo wà sí. wọ́n lọ́mọ obìnrin kan ẹ wọ́n máa lọ́dọ̀ ọkọ rẹ̀ kò kí ìmọ̀ra títí wọ́n tẹ́jà rẹ̀ ó àwọn ọmọ ìlú káàkiri ìta. kò fẹ́ràn tó ìlú ìlú pọ́ńtẹ́lì àpapọ̀ ìlú fún ìjà tó òun ló bá ti débi ó ti débi lánàá yẹn bẹ́ẹ̀ lẹ́nu orí náà wọ́n ti ìgbìmọ̀ kótó náà ló jẹ́ owó náà ní kéṣù kó náà fẹ́ kótó náà bẹ́ẹ̀ náà la ìlẹ́nu omi ń jẹ́ àtàlẹ́ omi ẹ̀mí ó ti padà torí kó lè kéyè sùn ìláyè yẹn ìfẹ́ bẹ̀yẹ ló torí ẹ̀mí ẹ̀ gba àwọn ọmọ ìyá tó lè fipá tún bá afọ́wà tó sáyé wọn kan wọn kàánà ó wá ń bọ̀ àrọ̀ta táàbọ̀ òkùnkùn yẹn wọ́n ń tẹ́ ilé ayé fún ara rẹ̀ gan kì ṣe mọ́ràn bá kú

fún èyí báwọn ìlú sàárè fún èyí hajj ìlú sàárè onígbòdà bàbá mi ti hajj lọ́dún bàbá mi ti ó ní mo ní ọdún dára ó lè tí tí wọ́n bá tó hajji lọ mọ bàbá rẹ̀ àti ìyá láwọn sẹ́ẹ̀bù tó wọ́n lè bá lọ ó lè tí wá sí tó ti kó sí ilẹ̀ àwọn kó ayé ní bàbá ìṣòro pé ah, àjẹmọ́ ìdílé ìgbà náà bẹ́ẹ̀ àwọn àǹfààní bẹ̀ láti ọkọ̀ àtọ́mọ́ látara kí lè kí ìyẹn bá ti tó lára ẹ lọ́sí ní àwọn ọmọ ṣe ń bí ìgbẹ̀rẹ̀ ọlọ́run náà náà gbọ́dọ̀ tó kú ìyẹn tẹ́jẹ̀ tí ó ti àwọn ọjọ́ nípa yẹn ó ti gba owó rẹ̀ jẹ́ tó kọ́ ọmọ bí ìgbà tó kọ́ ìmá ilé tó kọ aláfà yẹn láwọn ọmọ àmà tó ti kọ́ bá tó bàbá ìlú ọ̀sẹ̀ nínú òní ìjàgbọ́ àmà àìjẹ́ àtàrà ẹ̀mọ́ tó lọ́wọ́ àti bá ti gbàdọ̀ àwọn Ìjọba àwọn àbá àti wá, ìmọ̀ ìjọba ẹ̀kọ́ wá ní ọlá àgbàdo wọn ní ìjàgbá àti àgbàlá. Títí títí àti wá, bó padà bó orúkú padà lọ́pàá bí o ṣe òṣè sàdó àmọ́ra rẹ̀ fọ́nà máa tọ́lá ní ọjọ́ ojúmọ́ ìdáwọ́lẹ́sì wọ́n lè jẹ́ fọ́nà àfá ọmọ́sẹ́lẹ́sì fọ́nà àfá ọmọ́lẹ́sì ní gbogbo ẹ̀sìn fúnra rẹ̀ báwọn ọmọ rẹ̀ wọ́n lórí sàdúrà tí wọ́n lórí sàdúrà òṣè sàdúrà fúnra rẹ̀ àkọ́kọ́ ojú wọn láì àfá àtàlọ́lá sánà yóò rẹ̀ ní ètò bá kú tó bá ti kú tó bá kú ní ìwọ́n

tèmi ya tàdúrà ìyẹ kalẹ̀ tẹ̀sẹ̀rù kalẹ̀ olóṣìṣẹ́rù ti àwọn tí kò tún ní àwọn ìlara níbi tẹ́ wọ́n lè kẹ́kọ́ gbogbo lọ́wọ́ àwọn ọlọ́ra wọn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ olèlé olèlé olèlé olèlé olèlé gbogbo ẹ̀wọ́n náà ní olùdókòó ṣe gbogbo ẹ̀wọ́n náà ní àwọn òkùnrin náà ní ọ̀rọ̀ àwọn òkùnrin náà وصل به لو دعنا بالوجه كما تنفر تبقى كان تنفر مرة من الجرة الشيارة وصل حضرت من الجرة الشيارة ورد كده لبقى معنا بالوجه àwọn ọ̀rọ̀ ní àjẹ́kùn yọ orí tó jù kan ní wọ́n ti jẹ́ lọ ìfẹ́ mọ́tò ọ̀tọ́ tó ní ìfẹ́ wọ́n ti jẹ́ lọ torí pé ìjẹ́ ayé ìgbìmọ̀ náà àgbàlọ́ سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.